Sim. Sim. Sim. Sim. means serve Sim. means serve ẹni tí ó bá ń sin ọlọ́run ojú kì yóò tì í ẹni tí ó bá ń sin ọlọ́run ojú kì yóò tì í